Love, love, and loving is the reason for me and you. Ẹ káàbọ̀ sórí akọ̀tún ètò wa ètò yín AkiiYin o. Yes o, jálàfíà ni ẹwà gbogbo ilé ńkọ́. Yusuf Olúbùsọ̀lá lórúkọ tèmi aka Funky Girl aka Funky ọmọ ẹ̀lẹ̀ tó gbáàsì tó dùn tó kì tó yí bóbó lórí ètò yìí a máa ń fún yín lónírúurú ọ̀rọ̀ ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìṣítí láti gbé ìgbésẹ̀ wọnú ìgbé ayé tuntun ìfẹ́ ló bá dé lórí ètò ti tòní mo á fẹ́ kẹ́ ṣe kí ni kẹ́ ẹ gẹ́rẹ̀ nítorí pé kí ni ẹ máa ní àǹfààní láti tẹ àwọn àtẹ̀ránṣẹ́ lónírúurú àtOrísun TV lórí Facebook àtOrísun TV lórí Twitter àtOrísun TV lórí Instagram ẹ lè tẹ́ sí ọ̀dọ̀ ti tèmi náà at Yusuf Olúbùsọ̀lá. Hmm. tá a bá sọ wípé a ò fẹ́ ni ṣe dandan ni no tí o bá rí arábìnrin tí o like tó wá sọ fún wípé o nífẹ̀ẹ́ o fẹ́ kẹ́ ẹ máa fẹ́ra yín tó bá lóun ò ṣe ṣe dandan ni. ní ayé tí a wà yìí tí ọ̀làjú ti dé bá gbogbo nǹkan ó wá ní ìwọ ìwọ o ìwọ tóbi o ìwọ ìwọ o ọ̀gá kan nìwọ ń bì kan o ọ̀gá kan nìwọ ń bì kan o ìwọ gangan gangan là ń pè ní ògbórígbórígbórì ní school ìyẹn cultist at the end of the day níṣẹ́ lẹ ṣe kí ni lẹ sẹ́ẹ̀tì arábìnrin yìí up ẹ wá tún wá rèpù ẹ̀ lásán ẹ wá mú àdá ẹ fi ṣá ní gbogbo ẹ̀yìn ẹ mú àdá ẹ fi ṣá arábìnrin ní gbogbo ẹ̀yìn ní gbogbo ẹ̀yìn arábìnrin yóò kú o àmọ́ wọ́n ṣá ní ìṣàkúṣà nítorí pé kí ni ó ní pé òun ò fẹ́ ẹ ẹ jọ nítorí ọlọ́run bùrọ̀dá nǹkan ṣe wá ṣe fún arábìnrin yìí kí gan ni gain tẹ̀ gain níbẹ̀ okay, is your game like, well, I'm a cultist, so I just did the needful. No girl can tell me no. Àbí game ti ẹ game ni wípé ẹ ṣe àṣemáṣe tó yẹ kẹ́ ẹ ṣe yìí ẹ dẹ̀ fẹ́ jẹ́ gbé. Well, a dẹ̀ mọ̀ pé nínú àwọn institutions tí a wà yìí ní schools tí a wà yìí mélòó mélòó náà ni àwọn ọ̀gá iléeṣẹ́ fẹ́ rí. Ọ̀gá tó bá tún sọ̀rọ̀ jù tó sọ̀rọ̀ jù rẹ̀ lọ wọ́n tún lè ṣe kí ni wọ́n tún lè set ẹ̀ hàn arábìnrin yìí tẹ wá pa lára tẹ fi sínú ìdààmú ayérayé tẹ ṣàbóṣe wù yín kò kú o àmọ́ èmi mọ̀ wípé years to come kò ní lè ṣí ẹ̀yìn yẹn lẹ̀ pé òun fẹ́ ṣí ẹ̀yìn lẹ̀ torí ìlà ló máa wà ní gbogbo ẹ̀. Hmm. ọ̀tá fàsókè tó yídó borí bọ́ba ayé kan ò rí ọ ọba ọlọ́run ó ṣe kí ni ó ń wọ̀ tí ó ni mo fi máa ń sọ ní gbogbo gbà lórí ètò yìí tó ní ṣe pẹ̀lú relationship thing if she tells you she doesn't love you then you walk away because tó bá tiẹ̀ tún force ẹ̀ you don't even force people to be in love with you tó bá tiẹ̀ tún force ẹ̀ kò ní ṣe kí ni kò ní work Okay, ìwọ ti mọ̀ pé tó bá force ẹ̀ kò ní work so the next thing for you to do is kò ṣe kí ni kò set ẹ̀ up kò wá ṣa ní ìṣàkúṣà ìyẹn ò dáa rárá àti rárá because tíwọ náà bá dàgbà wàá bí ọmọ obìnrin o dẹ̀ lè sọ wípé torí o ti wùwàkíwà nígbà tó wà ní school kò wá ní òní jẹ́ kọ́ ọmọ lọ sí school no no no no no no no kò sí abiyamọ kan tó máa ní kọ́ ọmọ òun má kàwé o because your kid to go to school nǹkan tó dẹ̀ ṣe yẹn mi ò lọ́ máa ṣe fọmọ ẹ̀ àmọ́ kò ṣe kí ni kò get ready torí pé kí ni nǹkan tí wọ́n náà ṣe fún ọmọ lọ́mọ ó di dandan kọ́mọ ẹ̀ náà kò ṣe kí ni kó là kọjá imagine your child coming home telling you wípé èèyàn kan wà ní school tó disturb òun òun dẹ̀ sọ pé òun ò ṣe ó wá mú òun ó gbá òun létí ó fọ́ òun lẹ́sẹ̀ ó ṣe òun bálabàla orí ẹ̀ máa ti blow wàá ti kígbe wow you have to tell the rector of your school i have to uh, okay what about you ìgbésẹ̀ wo ni ẹ̀yin náà gbé gẹ́gẹ́ bí bàbá nígbà tí ẹ wà ní school ẹ jẹ́ ká máa ro àwọn àròjinlẹ̀ dáadáa i'm just like you know all these guys into cult and all that i'm not saying you shouldn't enjoy but the bad bad side àwọn ìwà burúkú tó wà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa yọ kúrò bẹ́ẹ̀ nítorí pé kí ni ẹ máa máa da ọgbẹ́ ayérayé sí gbogbo àwọn arábìnrin ní ara pátánì pátánì. yusuf olúmúsọlá ni orúkọ títẹ̀mí aka funky girl funky ọmọ ẹ̀lẹ̀ tó gbáàsì ètò ti bẹ̀rẹ̀ náà nìyẹn akínyìn o fún gbogbo àwọn àtẹ̀ránṣẹ́ yìí back to back àtOrísun TV lórí Facebook àtOrísun TV lórí Twitter àtOrísun TV lórí Instagram ẹ drop ẹ sọ́dọ̀ mi at Yusuf Olúbùsọ̀lá ẹ jẹ́ ká dókè lọ́nkà lọ jó pẹ̀lú orin tó ṣe kí ni tó ta yẹ́rìyẹ́rì tí a bá padà dé ètò wa ètò yìí akínyìn o a sì máa step up mò ń bọ̀ ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yìí akínyìn o pẹ̀lú Yusuf aka funky girl funky ọmọ ẹlẹ yẹsọ ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ lónípẹrẹwu náà nìyẹn hmm. kí ló dé tí a fi yan àlè kí ló dé tí ìbálẹ̀lé máa yan àlè kí ló dé tí ìyálélé náà máa yan àlè èmi ò tiẹ̀ lẹ́nìbọ̀dì báwí o àmọ́ ó ní àwọn ipa burúkú tí àlè yíyàn tó máa ń fà di inú ayé ẹ̀dá sínú ayé ìgbéyàwó sínú ayé relationship wa lọ́lọ́kan òjọ̀kan sínú ayé nǹkan tá a bá pè ní ìfẹ́ tá a bá là nífẹ̀ẹ́ ara wa tí àlè yíyàn bá ti wọ ibẹ̀ ó máa ń fa oríṣiríṣi wàhálà ìkíní tí máa rí mú òun ni wípé ẹni bá ń parọ́ yóò jalè ẹni bá sì ti ń jalè yóò yàn àlè ẹni bá ní Bùsọ́lá yẹ́ẹ́. Yeah torí pé nínú àlè yíyàn nírọ́ ti ń bẹ̀rẹ̀ ní inú àlè yíyàn àlè tẹ́fẹ́ máa yàn yẹn nírọ́ ti bẹ̀rẹ̀ imagine dáàdi ẹ mọ̀ pé ìgbà tí ẹ̀ kì í yan àlè ń gbà yẹn ẹ mọ̀ pé ẹ̀ kì í parọ́ torí gbogbo ẹ báyìí funfun nẹ́nẹ́ ni ọwọ́ mi máa rẹ́ funfun èmi máa ráyè ọwọ́ mi rẹ́ funfun nẹ́nẹ́ ọ̀rọ̀ torí ọkàn yín balẹ̀ pé wo obìnrin yìí ò bá kígbe láti ènìdọ́la mi ò yàn lè àmọ́ tí àlè yíyàn bá ti wọ inú ìgbéyàwó tàbí inú boyfriend and girlfriend relationship tàbí ara àwọn couples tó ẹ̀ṣẹ̀ ń gbégbèsẹ̀ irọ́ máa máa pọ̀ ń bẹ̀. ìrìn yín ò ní ṣe kí ni kò ní kò ní kò ní smooth mọ́. àti gbé phone call gángbà mi a máa ní yín lára bí a kí n pa yín lẹ́rìn kékeré kan <laughs> fóònù ọkọ ríǹgì nínú pálọ̀ ọkọ wẹ̀ lọ́wọ́ ọṣẹ wà ń gbogbo ara ẹ̀ fóònù ẹ̀ bá ríngì ní pálọ̀ ọkọ sì jáde pẹ̀lú speed nínú bedroom ó ṣubú sílẹ̀ gbàrà ọkọ ti ìyàwó ti fẹ́ mú fóònù yẹn kí ló ṣẹlẹ̀ fóònù mi rà fóònù mi rà wait don't touch my phone don't touch <laughs> ìyàwó yẹn báyìí <laughs> so because of your phone you rushed out of that bedroom ó ní yẹn ha confidential call ní confidential call orí ìlú wo ni confidential call wo ni. ẹ á lè jẹ́ kí n pa yín lẹ́rìn-ín hmm. lórí pà ń ṣe kí ni à ń yan àlè yìí ni o arákùnrin kan ó ń wẹ̀ nínú balùwẹ̀ ọṣẹ wà ní gbogbo ara ẹ̀ lójú ànẹ́bìtì bí fóònù ṣe ríǹgì báyìí bó ṣe já kúrò ní balùwẹ̀ ni hey my phone my phone my phone ìyàwó ẹ̀ ni ah let me come and give her don't don't touch my phone don't touch my phone má fọ ọkọ fóònù má fọ ọkọ fóònù mi ìyàwó ẹ̀ kọ́ ò pé hey hey lórí ọ̀rọ̀ fóònù yìí náà ó ní confidential call ní ọkọ ìyàwó ẹ̀ ní kò ṣe confidential call confidential call ló mú ike lulẹ̀ tó tó yìí irú confidential call wo lélẹ̀ nítorí ọlọ́run àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ babe ló ń pè babe ìyàwó wo fóònù babe ló ń pè tẹ́ ẹ̀ bá yan àlègùn ẹ̀yin gan fúnra yín ẹ̀ máa nísinmi ẹ máa ní torí ẹ ní ní stress kankan lórí kò ní sí pé ẹ ń ro oríṣiríṣi àwọn ọmọ tó wà níta yìí wọn ò máa ṣe kí ni wọn ò máa kóyan yín ṣé kóyan yín kéré ni máa pè àbí wọn wọn ò sẹ́ńbẹ́ rárá o wọn ò rẹ́dì láti sẹ́ńbẹ́ torí pé kí ni bẹ́ẹ̀ ṣe ń ṣe fún ìyàwó ilé báyìí lẹ́ máa máa ṣe fún wọn ẹ wálẹ̀ ní stress ara yín stress ńlá ni ká máa ṣe kí ni ká máa yan àlè pàápàá láti ọ̀dọ̀ ọkùnrin àti obìnrin náà màá sì sọ tóbìnrin náà ṣẹ́rí tí ọkùnrin bá fi lè gbé ìgbésẹ̀ àgàgà married man láti sọ pé òun fẹ́ yan àlè ọmọ tó ń gbé kiri ń ta yẹn ìyẹn náà fẹ́ máa gbowó oúnjẹ àárọ̀ a fẹ́ máa gbowó oúnjẹ ọ̀sán a fẹ́ máa gbowó oúnjẹ alẹ́ àwọn ọmọdé wà nílé á dẹ̀ tún máa sọ pé à bẹ́ẹ̀ ṣe ń tọ́jú àwọn tilé o lẹ máa máa tọ́jú èmi náà torí èmi náà ìyàwó yín ni mí ẹ kàn lè má fẹ́ mi sílé àmọ́ ìyàwó yín ni mí wọ́n dẹ̀ máa ń ṣe kí ni wọ́n gbóná fẹlifẹli bí àmàlà tó jiná gangan dádì ohun tí àwọn ọmọ yìí ń gbé ṣe láti jẹ́ kí ọkọ lọ́kọ kó má rí ìyàwó ẹ̀ mọ́ ó pọ̀ jáǹtì rẹ̀ rẹ̀ gbogbo ẹ̀yin náà gbogbo ẹ̀yin náà lẹ ṣáà ti mọ orúkọ tó ń pe kinní tá à ń pè tó pé tẹ́ ẹ bá ti kọlù wọn báyìí ẹ̀ ọkùnrin míì tó bá kọlù obìnrin obìnrin tó bá fi kinní yẹn sí ara tá à ń pè ní ká ẹ má jẹ́ sọ ọkùnrin yẹn kò ní ríyàwó ẹ̀ kó tó ríyàwó ẹ̀ gan bóyá síyàwó ẹ̀ bá lọ fún àgbọn tó bá lọ tó bá lọ gbàdúrà torí pé kí ni wọ́n ti ṣe kí ni yẹn sí ara láti ba ìgbéyàwó yín jẹ́ lóní fáfọkùnrin mi tó jẹ́ pé kò ní wálé mọ́ kò ní wá sílé mọ́ rárá àti rárá òun ẹ̀kan tẹ́lẹ̀ obìnrin yẹn tó ń fẹ́ ta kò nílé ojú títì kan náà ti jọ pàdé ara wọn bóyá kò sọ fún pé i love you eh, i like you ma like irun ẹ kíní kankan nìkan lọ́kàn tiẹ̀ bóyá after one tó ti di pé ah ọlọ́run ò ṣe o eléyìí tó sinmi eléyìí ò ní lọ eléyìí mo máa ṣe kí ni mo máa dì mú eléyìí ò ní lọ wọ́n máa ń rin gbogbo ìrìn tó bá máa rìn báyìí wọ́n máa rìn láti make sure pé ọkùnrin yẹn kò fi àwọn sílẹ̀ ìyá á máa jẹ tàwọn ti lé ọkùnrin kan máa jáde kúrò lé kó máa padà wálé mọ́ lórí ọ̀rọ̀ pé à ń yan àlè yìí tó jẹ́ wípé ó tiẹ̀ try ó pé ìyàwó ẹ̀ báyìí wọ́n náà wọ̀n ni wọ́n gbé spíkà sílẹ̀ gbogbo fámìlì wa ń bẹ̀ níbo lẹ wà níbo lẹ wà ẹ má bọ́dà ibi tí mo wà ká má bọ́dà ẹ má bọ́dà ibi tí mo wà níbo lẹ wá wà ṣé ẹ wà ní nàìjíríà ní àbókè òkun nàìjíríà nọ́mbà náà wà tí wọ́n sun ní ṣoṣogbo ní ṣé kọ̀tàngórá ni níbo lẹ wà bọ́dà mi má bọ́dà ibi tí mo wà ibi tí mo wà lọ́wọ́lọ́wọ́ mo ń jẹ ìgbáládùn ara mi ni Ah, nínú conference ní owó fífọ́ ìyàwó ojú ẹ̀ ti wú báyìí ẹ ó dáa ẹ ṣe máa wọlé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ ṣe ẹja mọ bí ẹ wà ẹ lè mọ bí tí mímọ ibi tí mo wà kò lè wọ́ọ̀kì nǹkan tí mo sọ yóò pa mí lẹ́rìn náà mọ àwọn àṣà àṣọ ni. kí ni nọ́mbà ta tún lè pè yín sí aside this one ẹ kò sí náà tẹ bá fi lè pe nọ́mbà mi ìyàwó mi ló máa gbé o ìta ni ìyàwó yín ìyàwó tún bú sẹ́kún tatún níyàwó yín òkè ọ̀wẹ́ ọ́ nǹkan tẹ́ ẹ̀ understand pé mo ti fẹ́ yàwó tuntun apọ́n bẹ́pọ̀ rẹ fine girl lélẹ̀ kò ń ṣe gbẹ̀dùgbẹ̀dù tó wà nílé ẹ̀ẹ́ eh? má ní yóò wálé mọ́ o nǹkan tó wá ń ṣe ni pé ó wá ń send owó wálé ó ń send owó oúnjẹ sáwọn ọmọ ó ń send owó oúnjẹ síyàwó ẹ̀ eh, ó ń san owó rent nígbà tó wá yá lẹ́yìn ọdún méjì kò san owó rent mọ́ àwọn family members ṣàdẹ̀bẹ́ pé a fẹ́ rí yín ó lóun ò wálé o ilé iṣẹ́ ń kọ́ anybody tó bá wá sí ilé iṣẹ́ wàhálà ni o wọ́n tẹ̀sùn dé ilé iṣẹ́ wọ́n ní wọn kì í wá tààràtààrà wọ́n níta ló wà lókè wọ́n ní madam kan ló wà lókè àwọn ní CEO báyìí ní ìsinmi bá di gòbe. nígbà tí wọ́n wá kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yìí tí wọ́n wá kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yìí òótọ́ ni pé madam yìí lówó lọ́wọ́ o owó tí madam yìí lọ́wọ́ òun ló fi pe bàbá yìí kó wá ṣe iṣẹ́ contractor fún wọn nígbà tí bàbá yìí ṣe eh, tó ṣiṣẹ́ contractor tó ti ṣe contractor madam yóò lọ kọ nílé ibẹ̀ ni madam ti ń fọ́n lè pẹ̀lú bàbá madam wá ní wípé tí bàbá yìí bá fi lè tẹ̀lé òun lọlé òun máa da lọ́lá òun máa ṣe everything fún àmọ́ kò ní lọ rí àwọn ìyàwó ẹ̀ mọ́ o ojú dẹ̀ fẹ̀ mọ́ bàbá contractor torí pé àwọn náà wọ́n ń bẹ olúwa lọ́wọ́ ni ni wọ́n ṣe sọ fún ìyàwó lé pé kó má wọrí o àwọn máa send owó àwọn máa send everything ló fi fa conference call bàbá jókòó màmá bàbá ọkọ jókòó bàbá ìyàwó jókòó gbogbo wọn jókòó family member wọn àǹtí ẹ̀gbọ́n ẹ̀gbọ́n náà fi ń bá bàbá sọ̀rọ̀ ó ní i am not coming back home àdúrà ni wọ́n sì ń gbà lọ́wọ́lọ́wọ́ pé kí arákùnrin yẹn kó ṣe kí ni kó wá sí ilé nígbà tó yá ní ìyàwó wá pé ìyàwó tuntun ìyẹn madam ìgbà tó yá ni wọ́n wá pé kí ni ìyàwó sọ ìyàwó yẹn sọ wípé he is not coming back wípé àwọn ń lọ sí òkè òkun àmọ́ àwọn kan làwọn sọ wípé kán má sanwó school fees àwọn ọmọ àti owó ilé owó ilé ilé ìwé àwọn ọmọ pé àwọn ò sí bẹ́ẹ̀ o but àwọn ṣe kí ni àwọn ń lọ sí òkè òkun pẹ̀lú ìyàwó àwọn. ọ̀rọ̀ yìí ẹ rí i pé ọ̀kánjúà òun ló fa yíyan àlè tí bàbá yẹn fi yan àlè. so oríṣiríṣi ọ̀nà ni yíyan àlè máa ń gbà wọnú ayé ẹ̀dá ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ sí yín rárá àti rárá torí pé kí ni bàbá yẹn lè máa rò pé òun gbádùn ara ẹ̀ but nínú orí ẹ̀ stress ti finish ẹ̀ torí pé kí ni bí àwọn eléyìí ṣe ń fìtì náà lélẹ̀ náà ṣe ń fìtì náà bẹ́ẹ̀ ṣe ń béèrè lè bẹ́ẹ̀ nìyẹn náà ń béèrè yẹn ẹ ní lè ṣe kí ni ẹ ní lè ronú ara yín rárá àti rárá ìyàwó tó tún sọ wípé ọkọ òun ò ṣe tó tó ní pé the next thing tóun máa ṣe ni pé kóun ẹ wo jẹ́ kí n yan àlè kò kúkú fún wa lóúnjẹ kò san owó school fees kò fún wa nígbé ayé àlàáfíà tí bá wa yan àlè ẹjọ́ ṣó bad àǹtí ó bad ó bá torí pé kí ni ẹ̀ ń gbàdúrà lọ́sàn-án ẹ̀ ń gbàdúrà lóru pé kí ilé ayé ọkọ yín dáa àmọ́ ọkùnrin míì tí wọ́n ń gun orí yín gígun orí tó wá ń gun orí yẹn gan ah, ó lè má jẹ́ kọkùnrin yẹn gan kó tún ṣe kí ni kò ní lárí mọ́ rárá àti rárá torí pé kí ni ọkùnrin míì ti ń gun orí yín orí tó yẹ kí ọkọ yín máa gùn nìkan ọkùnrin míì ti ń gùn ẹ wá tún wá ń gbàdúrà fún láárí torí ẹ yóò mọ ọkùnrin tó ń gun orí yẹn yóò mọ tó gbé mì tó gbé tó tó fi sára la máa ń gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ bíi mágùn bíi eléyìí bíi ìyẹn ẹ jọ ń torí ọlọ́run yíyan àlè ó máa ń kó bá ẹ̀dá ẹlòmíì gan kú sínú yíyan àlè ẹ̀yin náà ti gbọ́ sítórì tó rìn lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wò ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ yusuf olúbùsọ̀lá lórúkọ tèmi aka funky girl mo lérò pé ń gbọ́ gbogbo ọ̀rọ̀ yóò dẹ̀ wọnú àkìyẹ̀mí ara yín ẹ jẹ́ ká dókè lọ́n ká lọ gbọ́ till i die láti ọwọ́ kiss daniel no matter the matter hey i be rich till i die mo ń bọ̀ ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín AkiiYin o Rich Tilaja nìyẹn láti ọwọ́ Kizz Daniel baby ok iṣẹ́ ti ready fún gbogbo àwọn àtẹ̀ránṣẹ́ yín torí pé kí ni it is a shout out and song request edition àwọn ìbéèrè náà ẹ máa ṣe kí ni ẹ máa tẹ̀ sí at Orisun TV lórí Facebook Orisun TV lórí Twitter Orisun TV lórí Instagram ẹ lè tẹ àtẹ̀ránṣẹ́ sí ọ̀dọ̀ ti tèmi náà àchìsù Olúbùsọ̀lá mo wá rí àtẹ̀ránṣẹ́ ìgbà láti ọwọ́ Johnson Johnson láti ìlú Ìkòròdú wọ́n sọ wípé àwọn ṣe twenty fifth birthday pé kí Orísun kó ṣe kí ni kó kí wọn kó gẹ̀ wọ́n so Johnson happy happy happy happy happy happy birthday to you happy birthday to you Johnson love long life and prosperity mo tún wá rí àtẹ̀ránṣẹ́ iná gbà láti ọwọ́ Ìbíkúnlé Ìbíkúnlé láti Iléṣà kí ni Ìbíkúnlé sọ wọ́n sọ wípé gbogbo weekend àwọn pátá ní ìpátá àwọn enjoy all the movies back to back lórísun tẹlifíṣàn ẹ ṣe gan ni mo tún wá rí àtọ̀rẹ́ṣẹ́ iná gbà láti ọwọ́ ọlámilékan ọlámilékan láti ìjẹ̀ṣà tẹ̀dó kí ni ọlámilékan sọ wọ́n sọ wípé àwọn ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó ni àmọ́ àwọn ò ṣe ìgbéyàwó yẹn ní nàìjíríà àwọn ṣe ní òkè òkun kí n bá wọn kí àwọn àtìyàwó wọn mr and mrs ọlámilékan newly wedded mr and mrs ọlámilékan àwa kí mr and mrs ọlámilékan wípé ire ìdùnnú àti àlàáfíà kò ní fi ọ̀dẹ̀dẹ̀ yín lẹ̀ nínú ìgbéyàwó yìí mo rí eléyìí náà gbà láti ọwọ́ kẹ́mi kẹ́mi láti ojú ẹlẹ́gbà kí ni kẹ́mi sọ kẹ́mi sọ wípé okay Kẹ́mi sọ wípé I'm a single mom wípé ọmọ òun dẹ̀ ti pé three good years póun dúpẹ́ fún Ọlọ́run tí ó mú àwọn káwọn dúró ṣinṣin láti dátọ́jú ọmọ yìí wọ ọdún mẹ́ta pé Ọlọ́run dẹ̀ ṣì ń fún àwọn ní okun àti agbára láti tọ́ ọmọ náà dé yunifásitì láti tọ́ ọmọ náà káàkiri ibi tó yẹ kó dé láti jẹ́ ènìyàn wọ́n á gbà ládùúrà fún Kẹ́mi wípé this is a very big one from you and then mo nífẹ̀ẹ́ dáadáa àti wípé mo gbàdúrà fún ọmọ náà pé ó máa dàgbà ó má máa dògbó ẹ̀yin ará ilé tí ẹ bá mọ nǹkan tí àwọn single mom tí wọ́n ń go through ẹ máa máa fi àdúrà ràn wọ́n ní ní gbogbo ìgbà so thumbs up Kẹ́mi mo wá rí àtẹ̀ránṣẹ́ iná gbà láti ọwọ́ Bùnmi Bùnmi láti ojú ẹlẹ́gbà ní ojú ẹlẹ́gbà o I know my story yes o Bùnmi láti ojú ẹlẹ́gbà kí ni Bùnmi sọ wọ́n sọ wípé àwọn nífẹ̀ẹ́ orin Portable dáadáa ká báwọn play orin kan láti ọwọ́ table mo wá rí àtẹ̀ránṣẹ́ iná gbà láti ọwọ́ Kingsley Ozegbe Kingsley Ozegbe láti Anambra Kingsley sọ wípé ó ti pẹ́ díẹ̀ tí àwọn ti rí iṣẹ́ tuntun tó jáde láti ọwọ́ Peruzzi I don't know ṣé Peruzzi ti release orin tuntun mi mọ̀ wọ́n ní pé ó ti pẹ́ díẹ̀ tí àwọn ti gbọ́ sókè má wọn play orin kan tó dáa láti ọwọ́ Peruzzi. mo tún wá rí àtẹ̀ránṣẹ́ iná gbà láti ọwọ́ Baba K Baba K láti ti ìlàsàmàjà kí ni bàbá K sọ wọ́n sọ pé ká bá wọn kí ìyàwó àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pé sixty àjẹ́ wípé ó ti máa pẹ́ tí wọ́n ti ṣe ìgbéyàwó nìyẹn wípé àwọn máa nífẹ̀ẹ́ ìyàwó àwọn wọ́n sọ ní pàtàkì pàtàkì wọ́n ní Bùsọ́lá bá mi kí ìyàwó mi wípé ó máa ṣoríire ó máa làlùyọ ó máa dúró re àdúrà yẹn pọ̀ àdúrà yẹn pọ̀ wọ́n á gbà ládùúrà pé bàbá ké ìyàwó yìí máa ṣoríire wọ́n dárúkọ ìyàwó wọn ìyá máa ṣoríire wọ́n máa ṣe oríṣiríṣi ọdún wọ́n dẹ̀ máa pẹ́ láyé dáadáa aya ni wọ́n aya dáadáa ní ọ̀dẹ̀dẹ̀ ọkọ Yusuf Olúbùsọ́lá ni orúkọ ti tèmi don't be jealous she can also drop all your shout out sorry at Yusuf olúbùsọ́lá lórí instagram page mi <laughs> at Orisun TV lórí facebook at Orisun TV lórí twitter at Orisun TV náà lórí instagram ẹ jẹ́ ká dókè lọ́n ká lọ fi ẹsẹ̀ rajò tí a bá padà dé ètò wa ètò yín akínyìn o pẹ̀lú yusuf olúbùsọ́lá a máa tẹ̀síwájú mú bọ̀ ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín akínyìn o yẹ́sọ̀ pẹ̀lú yusuf olúbùsọ́lá mo ń sọ̀rọ̀ nípa ìpalára àlè yíyàn ká tó lọ sókè lọ́hùn mú sọ wípé tí obìnrin bá wò sùnsùn tó sọ wípé ọkọ òun ò ṣètò ó wá ní wípé nǹkan tó pọ́n sún kàn òun ni kóun ta ẹsẹ̀ àgẹ̀rẹ̀ síta láti máa ṣe kí ni kó ọkùnrin kiri ìyẹn ò dá rárá àti rárá o ọkùnrin tó tẹ̀lé nígbà tó fi ọkọ ẹ̀ sílẹ̀ òun náà máa ronú jọ̀kanjọ̀kan pé hey tí owó ò bá sí ní ọwọ́ mi obìnrin yìí sì máa fi mí sílẹ̀ á wá wá ọ̀nà tó máa fi ṣe kí ni tó máa fi fìwọ́gan sílẹ̀ láti sá lọ. kò dáa kéèyàn máa yan àlè nínú ìgbéyàwó torí pé kí ni ó máa ń jẹ́ kí inú ọkọ tàbí obìnrin kó bàjẹ́ imagine kọ́kọ́ kan máa rò wípé ah, kí ni mo wá ṣe fún arábìnrin yìí kí ló dé tí arábìnrin yìí máa fi gbé irú ìgbà báyìí fún mi kí ló dé tí arákùnrin yìí tó fi máa gbé irú ìgbésẹ̀ báyìí á máa ro àròjinlẹ̀ ìrẹ̀wẹ̀sì máa dé bá obìnrin náà wọ́n ní òrìṣà jẹ́ ń pé méjì obìnrin ò ṣe kí ni kò dénú òrìṣà jẹ́ ń pé méjì ọkùnrin náà kò ṣe kí ni kò dénú kí tiẹ̀ ní ká ti gbọ́ pé ọkọ kan ní ẹ̀mí ìyàwó kan ní ọkọ mẹ́rin àwọn aráalé kan máa ní ọ kí ni wọ́n ní mẹ́lọ lọ́hùn wí a lè fẹ́ ọkọ obìnrin obìnrin méjì a lè fẹ́ mẹ́ta a lè fẹ́ mẹ́rin ah, hmm, well ìlànà àwọn kan nìyẹn o ìyẹn àwọn mùsùlùmí òdodo aláàjì lè fẹ́ ìyàwó gidi kan fẹ́ ìyàwó karùn-ún kan fẹ́ ìyàwó kẹfà èyí tèmi sọ òun ni wípé bá tún ṣe ń fẹ́ àwọn ìyàwó yẹn ṣó wá pọn dandan ká tún máa ṣe kíni ká tún máa yan àlè ó máa ń jẹ́ kí rẹ̀wẹ̀sì kó bá obìnrin pàápàá obìnrin inú obìnrin náà ò ní dùn torí a máa wò wípé a ah, ah, ṣé mi ò dáa tó ni ókè ah, bàbá yìí máa ṣe bẹ̀bẹ̀ o àbí torí mo ti bímọ mo ti bímọ kínní bímọ kejì bímọ kẹta bímọ kẹrin bímọ karùn-ún ẹ̀yin rẹ̀ ń jẹ́ kí n máa bí gbogbo àwọn ọmọ ìsílẹ̀ o ẹ wá wò mí sùsùsùn sí ẹ wá sọ wípé mi ò dá mọ́ mi ò dùn rí pé ọmọ kan níta wọn á ní ọ̀ṣọ́rọ́ òun lọ́pọ́n súnkàn èyí ò dára rárá àti rárá ó máa ń jẹ́ kóbìnrin máa ro àròjinlẹ̀ òun ló máa ń jẹ́ kóbìnrin mi kò máa dára lẹ̀ ah, pẹ̀lú orúkọ ṣíṣe ń pákéjì yìí wọ́n kúkú ń jáde lọ́wọ́ lọ́wọ́ obìnrin mi. bó dẹ̀ ṣe ń ṣẹlẹ̀ sí obìnrin bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ sí ọkùnrin ọkùnrin mi ò tiẹ̀ ní ara gba anything kò lára gbá o torí kété tí ọkùnrin mi bá ti ń ká ìyàwó ẹ̀ mọ́ oríṣiríṣi ọkùnrin àbí wípé wọ́n ń ṣe báyìí wọ́n ń ṣe báyìí ó lọ nìyẹn o ẹ bá ń gbọ́ ó ti lọ. ìwọ obìnrin tó ẹ̀ṣẹ̀ fẹ́ gbé irú igbá báyìí ó máa kúrò lé ọkọ last ni torí pé kí ni ọkùnrin ò ní ara láti gbà rárá àti rárá. ilé ayé tí a wà yìí ni ọkùnrin ṣe àgbèrè tó dẹ̀ ń ṣe gbé wọ́n aláṣẹ gbé ni wọ́n alọ́kùnrin làwọn àmọ́ obìnrin ó fẹ́ ní ọkọ mi ṣe ṣìnà èmi náà máa ṣe ṣìnà bàbá alágbájá ṣe ṣìnà èmi náà máa ṣe tèmi náà èmi náà fine now ẹ wá rò pé mi ò fine èmi náà máa ṣe tèmi náà gba àwọn boyfriend mi tó ń tòsí mi tẹ ẹ bá mi lè ṣe pẹ́rẹ́ àwọn èèyàn nígbọ́rọ̀ sí lẹ́nu o torí pé kí ni bàbá tẹ̀ ń wí yìí ó máa lé yín kúrò nílé àwọn ọmọ tẹ́ ẹ fẹ́ yẹn wọ́n máa máa wọlé báyìí náà wọ́n máa jáde wọ́n á sọ́dọ̀ tẹ́ẹ̀ gan fún yín wọ́n á máa wọlé wọ́n á máa jáde ìkìlọ̀ kan tún wà wọnú ọkàn mi sí pé ẹ̀yin obìnrin àbí ìwọ obìnrin tó bá rí wípé ọkọ ẹ láìkì ṣìnà ó dẹ̀ ń ṣe kí ni ó ń ṣe oríṣiríṣi ìwà àgbèrè ń ta àbí wọ́n yan àlè ń ta ẹ má kúnlé orí ọ̀rọ̀ yìí o pé ah mo ò ní gbà a máa jọ ṣe kíníkan kíníkan ẹ lọ sí ṣọ́ọ̀bù arábìnrin yẹn ẹ lọ jáde warning ó ní àwọn náà nígbà ẹ wá mu wá ń bì báyìí nínà ya ẹ yaṣọ ẹ ṣe oríṣiríṣi tẹ́ ẹ bá lọ ṣera yín léṣe ẹ̀yin náà ẹnira yín o torí pé kí ni eléyìí ò ní ṣe kí ni kò ní stop bí kò ṣe bí kẹjọ jókòó ló ní tùbínùbí kẹjọ sọ. So inú obìnrin ò kí ń dùn ó máa ń fa ìrẹ̀wẹ̀sì ọkàn bẹ́ẹ̀ náà nínú ọkùnrin náà kì í dùn ó máa ń fa ìrẹ̀wẹ̀sì ọkàn torí nínú akínyẹmí ara wọn máa ní pé ṣáwọn ò dá tó ni ṣáwọn ò dùn tó ni ṣáwọn ò ṣe tó ni ló jẹ́ kí ẹ máa ṣe kí ni kẹ́ máa yan àlè. àlè yíyàn tá a bá yàn ní gbogbo ìgbà tá a tẹra mọ́ tá a tẹra mọ́ tá a tẹra mọ́ tá a dúró tá a jáwọ́ nínú ìwà pálapàla yìí ó máa ń jẹ́ ìwà kan tí ò ní kúrò lára tí àwọn elédè gẹ̀ẹ́sì ń pè ní habit torí pé kí ni ní kété tẹ ok tọkùnrin kan bá wà tó jẹ́ wípé kò kì í ṣàgbèrè kò ráyè àgbèrè ṣe ló jókòó jẹ́jẹ́ rẹ̀ níjọ́ tí ọkùnrin ẹ bá ti gbégbèsè láti ṣe àgbèrè láti tọ́ ọ wò tó bá ṣe àgbèrè pẹ̀lú obìnrin tí wọ́n bá nígbọ́n mi sí omi òtó tíyẹn lọ wọ́n á fẹ́ ṣèmíì ló dífá fún ọkùnrin míì tó máa sọ lọ́kùn rẹ̀ pé àwo ah, sórí ọ̀rọ̀ àgbèrè tẹ̀ ń sọ yìí táwọn ọ̀rẹ́ bá ń bá sọ pé àjàre ah, ṣé àmàlà nìkan ló fẹ́ máa jẹ ni ò ní try ẹ̀bà ni ò ní try sẹ̀mó ni ò ní try eléyìí ò ní try yẹn ọkùnrin míì máa sọ pé tí n bá fi lè try nǹkan tẹ̀ ń sọ yìí mo ò ní fẹ́ máa jẹ sẹ̀mó nìkan mọ́ màá máa màá tún jẹ́ ju gbogbo yín lọ ló jẹ́ kí n rọra dúró ó tọ́ dẹ̀ ni bàbá yìí sọ torí pé kí ni ní kété tẹ bá ti gbé ìgbésẹ̀ láti ṣe nǹkan tó tọjọ mọ́ àgbèrè láti yan àlè ní kété tẹ bá ti gbé ìgbésẹ̀ yẹn ẹ ní fẹ́ dúró torí pé tẹ bá ti ní gbọ́n mi sí omi òtó pẹ̀lú àlè yín ẹ fẹ́ yan àlè míì torí ẹ gbádùn ìkíní pé ah ọmọ yẹn hey ó fún mi ní gbogbo back to back back to back tó máa tó máa lead sí ẹ fàyà kọ́lọ̀ ń ṣàánú ó fún mi ní gbogbo back to back o ó fún mi ní gbogbo front to front front to front ló kọ́ ẹ̀yìn ẹlòmíì ẹlòmíì ṣe front to front ó gbàgbé lọ sọ́dọ̀ Ọlọ́run oríṣiríṣi nǹkan tó tiẹ̀ wà ní ká máa yan àlè ìjàmbá pọ̀ ńbẹ̀ so ìwọ tó fẹ́ gbé gbèsè ó máa wá kí yẹn mí ara èèyàn tó jẹ́ pé èèyàn tí ò kí yan àlè tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá fi lè yan èèyàn kan báyìí á wá di ògbólógbò sínú ẹ̀ tẹ́pẹ́ máa ní hey tẹ́ bá ń gbọ́ bàbá àlè bàbá yìí ló ń bọ̀ yìí ah obìnrin yìí bẹ́ẹ̀ náà bó ṣe ń ṣẹlẹ̀ sọ́kùnrin ló ń ṣẹlẹ̀ sóbìnrin o ẹ̀yàn ara lé bó ṣe ń ṣẹlẹ̀ sí ọkùnrin ló ń ṣẹlẹ̀ sí obìnrin obìnrin tó bá ní ọkọ òun ò ṣe tó tó ní òkè o òun sì fún àyè o lẹ́yìn ọmọ mẹ́rin o lẹ́yìn ọmọ mẹ́ta o ah gbogbo ẹ̀ ló sì set by gbogbo ẹ̀ ló sì fún àyè máa tanra yín níbo ló set pákéjì ni pé tẹ bá fi lè jáde síta báyìí wọ́n sì máa mú òkè ọkùnrin kan wá heyín ah wow you look beautiful ìníkan kìnìún kan ah after four tó fine báyìí after two tó fine báyìí ẹ̀yin náà ní ah ọlọ́run ṣeun so mo ṣẹ̀ṣì wá ń ta báyìí ní kété tí yẹn bá rí pé ó níranù ní ìyẹn náà ṣe ní tóun máa ṣe á kú òun bẹ́ẹ̀ ẹ tún máa máa wẹ́ lòmíì ó tọ́ ni obìnrin yẹn máa máa wẹ́lò mi pé àkìkàn ah, tún rẹ́ nìkan tó ṣe tún máa dàbí mr kìnìkan kìnìkan ìyẹn náà tún ṣe ṣe ṣe àkìkàn ah, bí iṣẹ́ àgbèrè ṣe máa wọnú akínyẹmí ara obìnrin náà nìyẹn obìnrin mi máa ní à ah, nítorí bọ́kọ mi ṣe ń ṣe òun ló jẹ́ kí n máa ṣàgbèrè òun ló jẹ́ kí n máa ṣe léyìí òun ló jẹ́ kí n máa ṣe yẹn tẹ bá lẹ́ẹ̀ni ṣe kò sẹ́nibọ̀dì tó máa fọ́ sí í ṣe àgbèrè máa ń wá láti inú ọkàn ni àgbèrè ṣíṣe ó máa wá láti inú ọkàn ni ẹni tí ò bá ní ṣàgbèrè kò ní ṣe àgbèrè èmi mọ ọkùnrin kan tó sọ wípé tóun bá fẹ́ ṣe àgbèrè <laughs> ó máa ṣe àgbèrè àmọ́ òun ò kàn láìkí àgbèrè òun ò yàn láàyò òun ò láìkí ẹ̀ ó irritate òun ẹlòmíràn ní ah, ọlọ́run irú ọkùnrin alálùbáríkà ẹ̀yin náà ṣé ẹ̀yin náà ẹ̀yin náà nice to eleven yẹn tẹ́ máa fi irú ọkùnrin alálùbáríkà bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ náà lóbìnrin mi máa ní kò sí nǹkan tí ọkọ òun lè ṣe o kò sí bọ́kọ òun ṣe lè ṣe láàrùn kíníkan kíníkan ah àti débi tá a máa dé kọ́lọ̀ ń ṣàánú àdúrà ló kù kọ́lọ̀ ń bá wa yọ ọ́ bẹ̀. bẹ́ẹ̀ lóbìnrin mi ló ń sọ fún mi pé ah bí bàbá yìí ṣe ń ṣèrànù kiri kó tiẹ̀ ṣe mistake a tún gbà ìyẹn tiẹ̀ tún yàtọ̀ ìyẹn lè pààyàn lẹ́rìn bá mọ́tò tọ́ ni kó tiẹ̀ ṣe mistake kóbìnrin kan nà ta kó ṣe mistake kóbìnrin kan náà ta àbí kí ọkọ obìnrin kan kó náà ta dáadáa á padà wálé àbójú ẹ kúnlé o <laughs> ẹ ká ẹ ṣe sóúnjẹ wa kí ló ṣe yí bàbá alágbájá lójú kán náà ta tó bá padà wálé wọn á set pé wọn ẹ̀ṣẹ̀ wá wò ìyàwó pé ìyàwó mi máa fáyìn tó yìí pẹ̀lú ojú kan náà tó ẹ̀ṣẹ̀ hìlì nígbà tí arábìnrin sọ kiri mo rẹ́rìn pé ẹ máa mí ní ó ní à ah, kí lè fẹ́ kí n ṣe kí lẹ mọ̀ <laughs> àgbèrè yẹn ti wọnú bàbá yìí pé màmá yìí kò mọ tó máa ṣe mọ́ ṣe rí pé àgbèrè àgbèrè àgbèrè ẹ̀sìn tún wà tọkùnrin máa ń wò orí street ha olúwa o <laughs> ìyá yìí ní àwọn lè dúró pẹ̀lú ọkọ àwọn káwọn máa sọ̀rọ̀ báyìí káwọn tó ṣe fúrí báyìí ọkọ àwọn ti ṣe báyìí nítorí fi ṣe yín ni bàbá kí láadé kí láadé bàbá lágbájá bàbá mọ́ngò kí ládé kí ló ṣẹlẹ̀ wípé nǹkan táwọn wá ń gbàdúrà ni pé kí ọkọ èèyàn kan níta kó tiẹ̀ lọ bọ́ sínú alágbèrè ìyàwó bíi tàwọn náà kí yẹn mu níta kó nà wọ́n dáadáa kán padà wálé kán wá ròyìn pé à ìyàwó níyàwó làwọn tó ṣe àbí ìyàwó níyàwó làwọn tẹ̀lé kiri o táwọn fi gba máàkì wálé pé wọ́n máa change. àlè yíyan nǹkan tí ò dáa ni ó máa ń fa wàhálà ó máa ń fa rẹ̀wẹ̀sì ọkàn ó máa ń fa depression fọkùnrin ó máa ń fa depression fọkùnrin ọkùnrin gan ò ní sẹ́ẹ̀tì brain ẹ̀ torí pé kí ni bó ṣe ń tọ́jú bíìlì líle la máa tọ́jú bíìlì táwọn tàdẹ̀ rí ní tàwọn girls wọn ò if you spend for me you spend i mean if you spend for your wife you have to spend for me too ṣe ẹ rẹ́dì láti mọ spend fún mrs pẹ́pẹ́yẹ àtàwọn tó kù kò dáa rárá àti rárá tó èèyàn ni mo lérò pé ìgbádùn mo ṣe fún yín back to back back to back back to back yusuf olúṣọlá ni orúkọ ti tèmi ẹ jẹ́ ká dókè lẹ́hìn ká lọ fi ẹsẹ̀ rajọ tí a bá padà dé ètò wa ètò yìí akínyìn a sì máa tẹ̀síwájú gbogbo ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yìí akínyìn pẹ̀lú yusuf olúbùsọ̀lá hmm. ìpalára tó wà nídìí àlè yíyàn ṣé tí ẹ rí àwọn màmá kan wà báyìí tó jẹ́ wípé ìgbéyàwó wọn wọ́n ti celebrate oríṣiríṣi years fifteen years sixteen years wọ́n wá ti rí i pé bàbá yẹn wọn ò ní okun àti agbára mọ́ láti ṣe oríṣiríṣi nǹkan tó bá di alẹ́ wọ́n wá tasẹ̀ àgẹ̀rẹ̀ síta láti máa wá àwọn ọmọ kéékèèké àwọn ọmọkùnrin kéékèèké kiri ṣé ohun tọ́pọ́n sún kàn nìyẹn ṣẹlẹ̀ wá rí àwọn kéékèèké ìyàwó náà tún wá pọ̀ níta ẹ máa gbọ́ ah to go and see my baby àwọn tẹ bá rí bébí ọ̀hún báyìí ẹ rí i pé ìyá àgbàlagbà ni. Hmm. èyí tó ṣe wá ṣe mí ní kàyéfì òun ni tèmi gan fi ojú ara mi rí dáadáa báyìí. níjọ́ tí à ń wí yìí mo lọ sí ibi tó ti máa ń ta oríṣiríṣi nǹkan bíi bisikíìtì ni o bíi ṣúgà ni o bíi orí àwọn nǹkan jẹkújẹ mo ṣáà ń bẹ̀ ní kété tí mo ra nǹkan náà tán mo ṣáà arákùnrin kan tó jáde síta fẹ́ lọ pé olólùfẹ́ má gbọ́ baby baby baby mo wà baby ah, ẹni màmá nífẹ̀ẹ́ baby o kí tó rí baby tí wọ́n ń sọ màmá tó ti wà bíi sixty five yẹn náà máa ní where are you my darling where are you my money ee olúwa o èmi nìkan kọ́ ni mo rẹ́rìn àwọn yòókù rẹ́rìn pé ah o lè mà ní bọ̀bọ̀ yìí o torí mo mọ̀ kèé ṣe àní àní this guy is actually looking for money torí owó ló fi ń tẹ̀lé màmá ìbẹ́ẹ̀ ni màmá yẹn sọ mom here my darling where are you my darling kíákíá ló ti fún ní kiss níbi ló ti fún ní kiss níbi ó ti rọra ṣe màmá yẹn gẹ̀rẹ́gẹ̀rẹ́ wọnú ọkọ̀ òun náà ti drive wọ́n ti mú ara wọ́n ti kíkì mọ́tò wọ́n tún kíìsì ara wọn mo ní ah ẹ wo níbo ni mọ́mì àti dáàdì bọ̀bọ́ yìí wà. eléyìí ò tọ́ bó dẹ̀ yẹ gẹ́gẹ́ bí abiyamọ obìnrin ó yẹ ká jẹ́ àwòkọ́ṣe ni kò ń ṣe wípé tí dáàdì bá ti darúgbó tán àwa ṣe kí ni àwa ní kí lọ́pọ̀ sún kàn àwa náà sì fẹ́ máa enjoy mo sì fẹ́ máa enjoy ẹ wá máa yan àlè torí pé kí ni bàbá yẹn ti darúgbó ẹ wá mú ọmọ kékeré kan ẹ mú sọ́dọ̀ àlè àlè àlè làlè ń jẹ́ ẹlòmíì máa ní á ṣebí bàbá ò lè ṣe mọ́ bàbá ti dàgbà àwa ta dẹ̀ ṣe ń ṣe kíníkan kíníkan àlè òun ni àlè ń jẹ́ àtúwárí àwọn bàbá mi tó jẹ́ wípé àwọn ọmọ kéékèèké tó tó bí lọ́mọ ni wọ́n ń tẹ̀lé kiri wọ́n á máa fọwọ́ pa yín lórí àwọn ẹni eh, my sugar ẹ náà máa ní wow Ah, àwọn ọmọ yìí máa ń dá mi lára yá gbogbo àwọn eré tí mọ̀mí ò lè ṣe gbogbo àwọn eré tí mọ̀mí ò lè ṣe ọlọ́run máa yẹ kán fún yín ní nǹkan tó yẹ kán fún yín o àwọn àrùn míì wà tẹ́ pé tẹ́ ẹ bá ti ṣe kí ni tẹ́ ẹ bá ti gbà sára báyìí that's the end bẹ́ẹ̀ náà la rí àwọn bàbá tó ń yan àlè lónírúurú tó jẹ́ pé ibi tán ti ń yan àlè tán ti ń ṣe àṣemáṣe ìbẹ̀nà kú sí o lórí obìnrin ọlọ́mọdé kí tiwa kó rí bẹ́ẹ̀ rárá àti rárá yíyan àlè yìí a máa kó bá ìgbéyàwó because gbogbo àwọn secret tẹ́lẹ̀ èrò pé fẹ́ cover kò lè cover mọ́ gbogbo èèyàn ló máa mọ̀ bẹ́ẹ̀ náà ló máa ṣe kí ní a máa reflect lórí àwọn ọmọ a máa reflect lórí ọkọ a máa reflect lórí ìyàwó anybody tó bá ṣe kí ní bá gbégbèsè láti ṣe kí ni láti yan àlè gbogbo àwọn àṣírí kọ̀kọ̀kọ̀kọ̀ ó sì máa jáde kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe kí ni kò sí bẹ́ẹ̀ ṣe lè dé torí pé kí ni téèyàn bá ti yan àlè èèyàn ò lè ní ìfọkànbalẹ̀ kódà gan ìgbéyàwó yẹn gan fúnra rẹ̀ kò ní nífọkànbalẹ̀ rárá àti rárá torí pé kí ni ẹ ti ń ta n tó kẹta ẹ ti ń ta síbẹ̀ mo dẹ̀ tún sọ̀rọ̀ nípa obìnrin tó jẹ́ wípé ó nítorí ọkọ òun yan àlè òun náà máa jáde láti yan àlè ẹ bá mi pípé sáàkì o sáàkì o torí tẹ bá ní ẹ fẹ́ máa yan àlè torí ọkọ yín yan àlè gbogbo àrùn tó wà bẹ́ẹ̀ náà lè ṣì máa kó last last torí àwọn tí wọ́n rìn kiri tó ń wáyàwó níyàwó tó ń wọ́kọ̀ lọ́kọ̀ kiri wọn dẹrùn nǹkan kan wà lára wọn tó fẹ́ distribute fún yín. ìkejì ni wípé àwọn gan ẹ̀yin gan fúnra yín ẹ ò ní ṣe kí ni ẹ ò ní ní ìfọ̀kànbalẹ̀ ìkẹta ni pé ẹ máa fi ọwọ́ ara yín báyìí ẹ máa fi da ìgbéyàwó yín rú ẹ jẹ́ ká dẹ́kun gbogbo ìwà ìbàjẹ́ yìí pátá ní pátá Yusuf Olúbùsọlá ni orúkọ ti tèmi mo lérò pé gbádùn gbogbo ohun tí mo ti sọ fún yín ẹ ti ṣe kí ni ẹ ti kọ sílẹ̀ ká fi re ìdùnnú àti àlàáfíà ká fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ àmọ́ ká tó pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ gbogbo àwọn ìbéèrè yín àti àtẹ̀ránṣẹ́ yín ẹ tẹ̀ sí at Orisun TV lórí Facebook at Orisun TV lórí Twitter at Orisun TV lórí Instagram ẹ lè tẹ̀ sí ọ̀dọ̀ ti tèmi náà at Yusuf Olúbùsọlá akínyìn lẹ́tọ̀ ire o.